because mo tún lọ at our látàárọ̀ eh. one day and you think i'm going to come and deal with this mm. i'm not going to deal with this right eh, you're to. i'm gonna sleep in the living room. wọ́n bí ẹrẹ wọ́n bí ẹrẹ kó gánà. títí wọn ò bí ẹrẹ kó gánà. títí wọn ó jẹun lórí ẹ ìwọ àtàwọn ẹjọ ń gbéra yín kiri.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 òkùnkùn oṣù oṣù oṣù oṣù biribiri òkùnkùn oṣù oṣù oṣù biribiri ó borí ayé òkùnkùn oṣù oṣù oṣù oṣù biribiri mọlọ́kùnkùn oṣù oṣù ayé òkùnkùn ìmọ́lẹ̀ ọlọ́run kó yá tètè tán kó tàn sínú ayé wa tòrókùnkùn ṣúyè oṣù ayé òkùnkùn là mí gbé iye kíyèsí kíyèsí kíyèsí má ṣe sàsùn para o mo ní kò kíyèsí kíyèsára o kíyèsí má ṣe sàsùn para torí tójú tí yẹ lápá òfin ríran bàbá sọkún ó yẹ ká mọ ríran torí páyé yìí ti dorí kodò oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ o ọ̀rọ̀ Ọlọ́run sì rè kò ní ṣàìṣe bó ti mú kó pẹ́ tó báwo ni Kasali. àdúpẹ́ fọlọ́hún ọ̀gá mi ẹ àyà. ṣàlàfíà. Ah, Kasali eléyìí kì í ṣe ìwé atọ́ka tó fi ń bọ́ ọmọdé ṣeré ìwé mímọ́ lélẹ̀. Ah, ọ̀gá mi èmi náà mọ̀ kódà mo ṣe kírun àyílà tán ni ẹ jẹ́ á fi mímọ́ yí mímọ́ kí mímọ́ lè lọ sọ́dọ̀ bàbá gọ̀ọ́dù àdúgbò ní ọ̀gá rẹ̀. ìyẹn ni pé àáfà kàsálí ṣẹ̀ṣẹ̀ gbàdúrà tó ni bẹ́ẹ̀ni ṣẹ̀ṣẹ̀ àgbàdúrà fáwa náà ṣá. wàláyì tàláyì túmọ̀bí láìlẹ̀dí láìláìlà wà mo ṣe àdúrà fún yín ọlọ́run rí mi o ṣé wàá rí ògo oòrùn tó yọ lókè kò sẹ́nì kankan tó lè di lágbára ọlọ́run kò sẹ́ni tí ó di ògo ẹ wá tẹ́wọ́ àdúrà yìí kẹ́ máa ṣàdúrà wọlé lọ. Mm. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim láwọn anzali náà ṣùgbọ́n ẹ bá ń tẹ. Ah! àbá Kasali ẹ kí àdúrà ẹ tán ẹ ṣe tán o ẹ fowó parí ẹ. èmi ti jẹ́rìí wọn pé oníbàárà wọn bólè bọ̀ nígbà tó ti ń gbàdúrà yẹn. ọlọ́dẹ àdújú ká mi. ok báwo ni màá fún ẹ kọ Sunday. láwọn anzali náà anzali kúrẹ́ àní alájábálì. Wow, praise God. Mm -hmm ẹ káàbọ̀ ṣá. báwo ni kò sẹ́. kí lẹ́yìn sí ètí gbogbo lé ń gbá báyìí. Hmm, mọ́mì mo mọ̀ kàn ní kí n bá yín ṣe ọbẹ̀ díẹ̀ ní tẹ́ fi jẹun tẹ́ bá dé. Ah, bọ́sẹ̀dì o fẹ́ bá wa ṣe ọbẹ̀ díẹ̀ àbó fẹ́ fìdí àwọn arànú ẹ̀. ṣá <laughs> mo ń gbàwẹ̀ kí n lè jẹun. Ah, bọ́sẹ̀ ìwọ ń gbàwẹ̀ ní gbogbo ètè ń dán yìí. Ah. tó bá tó bá nù tó bá <laughs> ó lè jẹ́ pígbà tí ń tọ́ wò ni ah. <laughs> díẹ̀ náà ni. jọ fadére rada àbówò ti jì. Ah, ó ti jì kódà ó ti lọ ṣọ́ọ̀ṣì. ṣọ́ọ̀ṣì wo ló lọ. Ah, mi mọ̀ yún o ó kàn dágbére fún mi pé òun lọ ṣọ́ọ̀ṣì náà ni. Oh ṣé báwo sọ pé òun fẹ́ lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí. bọ̀ tí màá tí mo lọ pé kò dá mi lóhùn ṣebí torí ẹ̀ la fi fílẹ̀ ta fi lọ ṣọ́ọ̀ṣì please call her báwo lọmọ yìí ṣe ń ṣe báyìí. wàá ṣì bàdé rẹ sáyẹnsì náà. Hi, Dad. Where are you? Mo wà ní church. Church? Okay, um, ṣé ẹ ti wá parí service yín báyìí? A ti parí service o. But mo ń dúró de cab tí mo order. Okay, mo ń dúró de cab mọ̀ nàbí. All right, no problem. Àwa ti wá ń lé. Ìwà àti mọ́mí ẹ̀. Is ṣùgbọ́n. no problem daddy. alright then. ṣebí ẹ bá ti sọ fún kó fún yín ní nọ́mbà cabman yẹn so that you can monitor her till she gets home. and ah, that's true ẹ eh, wọ́n náà pè náà wọn so kò lè bèrè yẹn lọ́wọ́ ẹ̀. i will have to call her. ìwọ ṣé She, lè ṣe fried rice. all darling fried rice. <laughs> fried rice. o ma se. Yeah, we can have that for Sunday lunch. Fajas. so barbecue chicken tí mo grill lọ́jọ́ Friday yẹn gbé síta fún mi kí wá. Ah! mo ti gbọ́ mà. Ah! Lord thank you for today. oṣù oṣù biribiri mo lókùnkùn oṣù oṣù ayé òkùnkùn ńlá mi gbé ìmọ́lẹ̀ ọlọ́run kó yá tètè tán kó tàn sínú ayé wa tòrókùnkùn ṣúyè oṣù ayé òkùnkùn ńlá mi gbé iye kíyèsí kíyèsí. kíyèsí kíyèsí má ṣe sàsùn para o. òkùnkùn bírímù bírímù ayé. àwa ni ìṣẹ̀dá àpótí ìtìsẹ̀ bírímù bírímù elédùmarè ṣé kò sí tí ẹ wo inú ìrìn àjò ayé mi láìsọ. kò sí kankan àkíyèsí kan ni mo ní kí n pè ẹ́ sí. kí ni ẹ o. kí ló dé kí ló tún wá lọ sí ilé àwọn àjòjì èmi mà lọ wá kún ọgbọ́n àti ìmọ̀ ìgbé ayé ni. tí o sì mọ̀ wípé àwọn onílé àjòjì yìí wọn kì í fẹ́ máa rí mi wá látàn. mo mọ mo mọ ìdí tí mo fi lọ wá kún ọgbọ́n àti ìmọ̀ nílẹ̀ wọn ìgbàgbé ṣe wọ́n ni wípé òkùnkùn a máa borí ìmọ́lẹ̀ nígbà mi torí òkùnkùn lẹ̀gbọ́n ìmọ́lẹ̀ làbúrò òkùnkùn la kọ́kọ́ dà kí ìmọ́lẹ̀ tó tẹ̀lé ẹ má jẹ́ kẹ́rù báyìí sí nǹkankan. àwa náà mọ̀ bẹ́ẹ̀ akọni àfi tó ẹ létí ni ó dìgbà. kò sí wàhálà ẹ ṣe gan sọ̀rí ọ̀rẹ́ mi sórí gbogbo èròjà yẹn ni mo ti bẹ́ẹ̀ kó wa yìí bó o bá wá délé kọ́kọ́ mú òróró òróró kó o dà sínú pọ́ọ̀tì tó gbóná kí pọ́ọ̀tì yẹn ti gbóná kó wá dòróró sí ìlà kó òróró yẹn kó gbóná kí gbogbo ilé báyìí kó máa yẹrùkú kó máa ṣe <laughs> yìí kó wá mú gbogbo ilé tóru yẹn bá ti gbóná dáadáa kó mu Ko dale lori. ìlà gbogbo ilé ìbò ti wà yìí kó dalé lórí Ko wá yìí tó bá ti gbóná dáadáa wá mú rẹ̀ sí mọ́sàn-án kí mọ́sàn-án mọ́sàn-án hmm. kó mú rẹ̀ sí yẹn kó ṣe kí ni ìbọ̀ hmm. kó dalé lórí kó wọ́n mọ̀ rò kó mọ̀ rò kó mọ̀ rò <laughs> kó rò rárá tó bá ti wá gbóná sórí ilé wàá mú àdóhùn náà sí ìbọ̀ hmm. bá ti wá dà sí tán tó bá fẹ́ pa hmm. tó fẹ́ pa hmm. dùn kọ́gà ègé lẹ́yìn jẹ ìfun ẹja tútù hmm. tó tútù wà ìwọ̀ àdóhùn náà lé lórí ah. Ah! tó bá wá bá mi rí ìfun ejò tó lọ wọ́rọ́wọ́rọ́wọ́rọ́ lọ́yẹ̀ kí n dà sí i dà sóhun náà èmi ni mo ń lọ nínú fried rice <laughs> lórí ibú làwọn olóko. <laughs> ọmọ ń gbé wa mọ́ra ni. Ah, ah. wọ́n fi wá jẹun síbò náà rè é títàn oúnjẹ mi gbogbo nǹkan tó máa dà sí náà rè é ó ti tán. ó ti dàjàre ọ̀rẹ́ mi ah, gbogbo eléyìí nílò. gbogbo ẹ ló máa dà sí. sọ̀rọ̀ àwọn ọ̀gá mi yóò ti tó bí ìjẹrin tó ti ń dààmú mi lórí fried rice yìí mo bá wò pé ọ̀rẹ́ mi wo mo ní tó lọ́pọlọ hmm. ìwọ ni ọlọ́run oníyàwó ọ̀rẹ́ mi òní sórí ibú àyàjẹ wọn wọ́n jẹ fried rice ah. ẹnu wọn ṣe kí n yóò mọ gbọ́. wọ́n gera wọn jẹ lẹ́yìn. èsì ọ̀rẹ́ mi jẹ mọ́ lọ. ugu ugu táwọn ibo ọmọ hmm. mi ń ṣẹ́gun sí ń gbà mí. bàbá mugun ẹ̀ ó gbó ó gbó ó gbó ó gbó tó ti gbó dáadáa ewé inú rẹ̀ yẹn eh, dáhùn ò ní ìdí ẹ̀ tó wá rí omi ẹ̀ yẹn eh padà lé ìwọ ṣé fried rice yẹn. ìyẹn gangan ló máa ń jẹ kó green ni. Ah! ó ti yẹ ọ̀rẹ́ mi ọ̀pọ̀lọpọ̀. orí rẹ pé jù ah! mo sọ fún mi pé kí ni o mọ o mọ green ni. green ni. ti ah! ọ̀rẹ́ mi ojú òní tí òní sórí ibú yẹ mọ wọn lọ. tètè mọ lọ́lẹ̀ lọ́dọ̀ gbogbo ilé lẹ́ẹ̀kan náà. ẹ̀kọ́ náà ní sùúrù ọ̀rẹ́ mi. sọ wọn mọ kó lọ báyìí níjẹ́ fún ẹ láìlọ́nù. sẹ́yìn tún nídìí ni oṣù oṣù ayé òkùnkùn ńlá mi gbé ìmọ́lẹ̀ ọlọ́run kó yá tètè tán kó tù sínú ayé wa tòrókùnkùn oṣù yẹ oṣù ayé òkùnkùn ńlá mi gbé kíyèsí kíyèsí kíyèsí má ṣe sàsùn para o mo ní kò kíyèsí kíyèsára o kíyèsí má ṣe sàsùn para torí tójú tí yẹ lábẹ́ òfin rẹ̀. Hello, lo hombre. Ó yẹ ká mọ ríran torí páyé yìí ti dorí kodò oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sì ah. rè fàdéhìnra ẹ káàbọ̀ kò ní ṣàìṣe ẹ ti lọ sí <laughs> inú mo tiẹ̀ nífẹ̀ẹ́ yín torí pé ẹ sára ẹnìkan tó wá bí lánàá ó níye tó fún mi ń bígbà tóun náà ti gbá láti báyìí ó ṣàláàdì tèmi náà ni nínú ten thousand tí wọ́n fún two thousand ló fẹ́ mi náà mo sì mọ̀ pé tiẹ̀ náà ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣàánú mi ọlọ́run ṣàánú òun náà hmm? o ò ní lọ lásán ọlọ́run ní jẹ́ kó wá kó lọ bẹ́ẹ̀ o o ò ní wá bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀ hmm. ṣé ṣe transfer ni kàtá ah akagan ẹ̀sìn national theatre ah ah gbà tí mo ti rójú rẹ̀ tó le kokoko tí bàtà rẹ̀ náà ń ké kokoko mo ti mọ̀ pé ìkà ó rẹ̀ ah kí ló wà bíi pé kí ó fún mi lówó kí n ṣàdúrà fún kí n máa pe wá síkúrú bíi kìtàbí ìdírísà ìnáwó kánà ṣèdí kan nàbí yá wọn rà fá nẹ́wù mọ̀kánà àlíyá ṣé mi ò wá kàfé lè eléyìí tọwọ́ rẹ̀ dàbí èsì national theatre tàbá tí àdá lèmi ó kà fún ọ tàbá tí àdá ló yẹru yín ayan pupa níbẹ̀ ẹ bá pa mọ́lẹ̀ tẹ mọ́lẹ̀ bá yóò tún mọ géèjì ẹ má ṣe ṣàṣùpara ẹ̀yin onígbàgbọ́ o ẹ kíyè sára o kẹ má bá ṣubú lórí ah. ah. Hello. Yes, so I could not wait. Daddy ti ń pè mí. Báwo wá ní youth meeting? Ah. Uh. Ah, oh, that's Pastor Olagoke Akintunde for you, Jerry. Um, no problem. Mo ti ẹ̀ máa wá Sunday because pastor Tombo ń preach. Mo máa like preaching on gan. Olúṣẹ́gun, orúkọ wọn ló ń rò wọ́n. <laughs> Mo máa yọjú fún ti next weekend. Um, let me call you back. Okay, no problem then. É, com sua lá. Yeah, bye. Take care. Bravo. Who is there? Your dad. Come in, Daddy. How are you doing, Fadi? Ah, I'm fine, Daddy. <coughs> Ó dàbí pé sáfíìsì bí orílẹ̀ ìtọ́jẹ́ gan. <laughs> So, um, verse wo ló wá ń Psalm 23. Psalm 23. Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Hmm. Èmi kì yóò ṣe aláìní. Nítorí pé omi ìdùbúlẹ̀ ní pápá ọkọ̀ tuntun ó wá mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọrùn. ó tu ọkàn mi lára ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Hmm, ní tòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àfonífojú jìjì ikú èmi kì yóò bẹ̀rù ibì kan nítorí tí ọ̀pá rẹ̀ àti ògo rẹ̀ tí wọ́n ń tù mí nínú. That's you, Daddy. <laughs> Thanks, my dear. <laughs> yeah, um, Fadi, I have a surprise for you. What's that, Ali? Um, the last time Tsubiri called me. So I want to surprise you now. So I'm sending you something. Mo fẹ́ kó shopping lọ́la. Mi ò rántí What's that? You can't remember. Tí bá It's ṣe fún fun you will surely remember. But tí bá ti send this here tomorrow morning just go out there, get something good for yourself. Hmm? Let me do that straight to your account. Um, yeah, done. How much? Hundred thousand. <laughs> really? Thank you so <laughs> much, Daddy. Welcome, yeah. Thank you so <laughs> much. Uh, so, hola. Get something good for yourself, right? No problem, Daddy. I right. love you, Daddy. Thank you so much. Yeah, you deserve my love. You too. I love you so much. So, take care of yourself, right? No problem. See me, your bá rí mo máa sọ fún yín. <laughs> Máa kéré ra. Dákun máa ṣe sàṣùnpara. Ẹ fúnra. yeah uh, no no no chivalrous yẹn tó bá ti dọ̀là ó máa wá deliver ẹ̀ fún yín yeah yeah yeah tó bá ti dọ̀là oh, okay okay no problem no problem no problem yes. Yeah. okay all right yeah how are you secretary. i'm fine sir thanks. yeah. mo ní good news for you, sir. good news. yes. Sir. good news wo nìyẹn. mo receive call láti ọ̀dọ̀ ìyá ni motors. Okay. Lórí deal ta propose wọn látijọ́ ìsà. Yeah, yeah, okay, okay, okay. Yes. Uh, deal like um, two years ago kọ́lá bá wọn sọ̀rọ̀ yẹn ni. Bẹ́ẹ̀ni, yes sir. It has been approved, sir. It's a lie. Yes sir. Wọ́n ti approve ẹ̀. Bẹ́ẹ̀ni. Oh, that's a good news. Ó ti ó ti accept ẹ̀ fún one thing pé àwa la máa ṣe ogun everything. Oh, that's great. That's great. I think it's a celebration for me and the other staffs. Eh? Uh, máa celebrate ẹ̀ fún Thank you, sir. All right. Wọ́n ní kẹ́ pé àwọn tẹ bá ti free. All right all right no problem um, Mama, we pè right away congratulations. yeah thank you. àǹtí me. gbogbo ọjà tó wọlé láti ọ̀dọ̀ wọn G10 fabrics wọn ni ẹ ma then we need to pay them by next week ma like we need to pay them their balance. ẹ eh, but mo ti fún wọn ní balance now Abi, balance wo ló tún sọ. rárá màá o a ṣì ń jẹ́ wọ́n last time tá a gbà lọ́wọ́ ah ah báwo lẹ ṣe máa ń ṣe báyìí owó tí mo ní kó gbà lọ́wọ́ mrs kọ́mọláfẹ́ kó fi sanwó yẹn ń àǹtí mi wọn lóun ti pè é pé èèyàn àti wọn ti jọ sọ̀rọ̀ kó dé next month káwọn tó fún wa lówó mà. is this woman sick or something? báwo ló ṣe máa sọ pé next month. ọ̀dọ́ nǹkan tó sọ nìyẹn. wọ lọ́rùn àfibi ṣòlòrè làwọn èèyàn ah. ṣé èmi ló ń kó ọjà láì fún wọn lówó bẹ́ẹ̀ ni tó ń sọ pé di next month kò gbó ṣó wá ríbi tàbádé yìí tí woman yẹn ò bá ti san gbogbo owó tó kù lọ́wọ́ ẹ̀ tó jẹ́ balance mi ẹ jọ̀ọ́ ẹ má gbọ́jà mi fún mọ́ ẹ má gbọ́jà mi fún mọ́ owó mi ti pọ̀ jù lọ́wọ́ ẹ̀. ah is my command o ẹ yẹ kẹ́ iná ọmọ ẹ mọ̀ pé mi kí n láìkí máa tọjà yín láwìn ó yẹ kẹ́ mọ̀ bẹ́ẹ̀. tó bá ti dàárọ̀ ọ̀la màá ṣe transfer fún ẹ jọba mi san gbogbo balance yẹn torí wọn ò ní gbọ́jà wá sí wọn àmà fi yẹn kẹ́wọ́. ọlọ́run gbogbo wọn customers dẹ̀ ti ń wá ó ti ń béèrè ẹ ti understand àwọn new new design tẹ́tí ní kí n máa post yẹn mo ti ń post yẹn gbogbo díẹ̀ mi ti full. ẹ ti ráyè báyìí. ọlọ́run gbogbo díẹ̀ mi ti fún lo. àǹtí mi yíta hmm? sọdùn ebi ń pa mí ah, gbogbo àwọn àrùn mi báyìí ṣe lọ́ọ́ ṣe kólókólókólókó ọlọ́run. ṣó fẹ́ gbọ́ tí mo ṣe wà báyìí mi ò lè dá ara mi gbé débi tí mo ti fẹ́ lọ dáná owó ni kò dìde kó bọ́ sí kitchen ní tó bá ń wọ̀n ẹ̀jẹ̀ kó lọ sí níbẹ̀. àǹtí mi ṣe bí bọ́sẹ̀. bọ́sẹ̀ bọ́sẹ̀. mọ́ọ̀. ẹ kó jókòó mọ́. pẹ̀lẹ́ ṣe wà. wà. kí lẹ ní lílé. Ah, mo ti ń tẹ́ ẹ fẹ́ tí ò sí. Oh, I am starving. ṣàfihàn ṣàfihàn ah màdàmú ò tí ra ṣàfihàn kò sí nílé. ebi ń pa ń fẹ́ jẹun kí ló wà ní kitchen. ah ó ó dáná ẹ dákun ẹ ṣé ìsìn ilẹ̀ jẹ ni àbí bẹ́ẹ̀ bá rojọ́ tán. can you imagine ṣáà ti ṣeré jù ni ó gọ̀ àti mi lò pé ó ń bẹ̀ sọ̀rọ̀ ni <laughs> mo ní mo fẹ́ jẹun nísìn no next year ni kò gbóúnjẹ wá fún mi next year. bóyá máa bínú náà bá ìṣeré ah, mo rọra o mo pariwo. àti mi ṣe ń gbọ́ kí n má pariwo ṣe bẹ́gbọ́ kí n má pariwo. bá ìṣeré àyà mọ̀ dáadáa dẹ̀ ní bọ́sẹ̀ o bọ́sẹ̀ ọ̀ya lọ́ba ṣe nǹkan tó máa jẹ ṣùgbọ́n. ọ̀dà náà mọ̀dàm mò ń bọ̀ mà. ah àmọ́ madam kí lẹ́yìn ó jẹ́ No, I'm okay for now. I'm okay. okay. Show mọ̀ kan? Rárá. Madam, I'm mọ̀ pé oúnjẹ tí mo láìkí mọ̀ ṣe. Kí lẹ jẹ? Mi ò jẹun ṣe. Wá. Àmàlà tó fẹ́lẹ́ pẹ̀lú ọbẹ̀ yọ̀. Òun ni mo fẹ́ jẹ pẹ̀lú ẹja tútù torí mo mọ̀ pé àǹtí mi máa rẹ̀wọ̀n ẹja tútù sílé. Kámàlà yẹn dẹ̀ fẹ́lẹ́ bí etí. Ṣó ti yẹ báyẹn? Gbogbo ẹ̀ lẹ́jẹ̀ kò sí wàhálà. Àmọ́sá yóò lo five hours. I'm tó dì náà five hours àti mọ̀ ti bọ́mọ̀ ẹ ṣeré jù ó dẹ̀ máa sọ pé tíyàn bá ti ń pẹ́ lórí mi eṣikeṣi máa ń báyàn bẹ́ẹ̀ ọmọ yìí ti pẹ́ lẹ́yìn jù ó ti sọ rẹ̀ ẹ má bà mí sọ àǹtí mi má bà mí sọ ó yẹ kí ẹ mọ̀ pé mi kì í jẹ́ kí ọmọ ọ̀dọ́ pẹ́ lé mi ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ mi ì láìkí ẹ̀ ó ti fẹ́ bá di fámìlì. ṣòrè ṣòrè ṣòrè nǹkan tí mo sọ ó tún ti ń pè ó tún ti ń pè kí ló ń ṣọmọ yìí náà ó ní èmi èmi òun fẹ́ kí wá ṣe àìsàn òun lé bóyá àwọn bible lessons tẹ ṣe ní church ló fẹ́ kó wá continue living wọn àbí. kí má parọ́pọ̀ ọ̀rọ̀ ọmọ yìí i don't even know what to think particularly gbogbo ìgbà in fact every blessed day ló máa ń pè mí tó bá ti pè á ní ẹ ok kó o ṣàdúrà fún mi ẹ èmi ṣé mo ti jẹun ṣé mo ti mu ṣé mo wà alright ta ló wà pẹ̀lú mi i mean unimaginable questions na ọmọ ọmọ ìbá béèrè lọ́wọ́ mi at the end of the day wọ́n máa kábẹ́rẹ́ tí ọba ni o pray for me. Hmm. kí wàá ní response tiẹ̀ sún gbogbo nǹkan. Ah, máa ṣàdúrà fún náà ni in fact máa sọ fún pé pé mi ò tí jẹun ó lè ní pé okay kí n send azar mi fún nǹkan oṣù. i'm telling you. ó ní wọ́n ti máa ń rà àwọn ọmọ tó yẹ bá ti sọ̀rọ̀ one or two àti asáré kò send azar. ẹnu tó bá tẹ ń sọ̀rọ̀ ọmọ ṣe irú ọmọ kékeré yẹn wà ní. I know ah, now if you talk about everything you shouldn't be this kind of girl now. ṣé kò ń ṣe nǹkan tí mò ń rò lélẹ̀ well I thought exactly but then it's not good to jump the gun àmọ́ dúró the, ọ̀la tí mo bá rí then I'll find out. Because my advice to you is this. Whatever you want to do with that girl, you have to be intentional and diplomatic about her. Ah, mo wọ́n kí ló rò tẹ́lẹ̀. Ọmọ èmi ò fẹ́ ṣe Ah no no no. Wọ́n sọ ra ọmọ yẹn. Ìfàrí ẹ̀wọ̀n you. ni o. Adira, I don't hear you Nice, your lovely apartment? Um, thank you so much, bye. brother in Christ? Oh, yes. Yeah. Brother in Christ. Yes. My love in Christ also. Oh, yes. You're very correct. I mean, we share love in Christ, and Christ himself is a symbol of love. Yes, so you're very right. You understand me very well. But, so bad in mind, surely something in it I be. not Ah. That didn't take sorry about that. O and uh, for my mom wá wà ní abúlé oṣooṣù ni mo máa lọ check wọn ní abúlé then <laughs> ìwọ̀nba tí mo make náà mo fi support díẹ̀ díẹ̀ you know so that's all. Oh, um, tó o bá ní bínú um, iṣẹ́ tí mo ṣe yìí ṣó ń mówó wọlé bí èlò gangan ló ń gbà. But <laughs> dear, ìwà a question ṣá Okay, ẹni tó ń bèèrè ló fẹ́ but then à hmm, ń try díẹ̀ díẹ̀ náà Start out díẹ̀ díẹ̀ you know. Mommy, see Daddy today. mọ́mí àti dáàdi ti dé. Ah, ẹ káàbọ̀ mọ́ ẹ káàbọ̀ sọ. mọ́mí dáàdi. àdúgbò sọ. meet Yeah. my friend. ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ been pé more òun ló pè ní ọjọ́ Sunday after service. Oh, the church program, youth yeah. fellowship, the gbogbo nǹkan tá a sọ pátá lè gbọ́. <laughs> Nígbà tí tí ó dùn èmi àti bàbá ẹ̀ tá a dín létí. Eh? Fadé, sá ni Yomi Fadé. Oh, my prayer partner, ah, my love partner. Kí ni? What does that mean? You're joking, right? No, mommy, I'm not joking. Ah, Show gbádùn ṣá? Ṣó ń gbọ́ nǹkan tó máa ń sọ ṣá? Fàdé, ó dàbí nǹkan tí ń ṣe ẹ̀wọ̀n. Ó dàbẹ̀. <laughs> Ọmọ ọdún mélòó ni ẹ tó you are in love with somebody, just, uh, just love kìíní kan sọ́nà. I don't understand. What ọdún mélòó ni ẹ? Sir, Eh? má da Fàdé rẹ̀ rà She plays a lot. lára nǹkan tó dẹ̀ jẹ́ kí Kim like and she's just like a baby sister to me Me church you know and, and you know she's very she's very sharp you know so mm. yeah she's just like a baby sister to me and you know she's very smart nǹkan tí mo like ni a máa ń sọ̀rọ̀ a the only thing we share actually is just prayer points bible verses uh-huh. and um, fellowship lẹ́kọ̀ọ̀kan and oh, all <laughs> nothing more ẹ má okay um, anyway young man. má jẹ́ kí ó jù bẹ́ẹ̀ lọ ah, hmm? lẹ́yìn prayer points bible verses jọ má jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ. Ah, ah, ní ṣíṣe all right no problem. Ọlọ́run máa jẹ́ adáhùn ṣe mọ̀ pé kékeré ṣe. Of course, that's why she's like a baby sister <laughs> to me. Yeah, please I beg to take my leave now. All right. A ní fellowship kan ní àdúgbò yìí ni mo ṣe ní kí n tẹ̀lé yá kí n fi mọ ọ̀dọ́ yín for the first time then kóun náà lè wá rẹ̀ and if your opportunity I'll see you for the first time. Right. Thank you. It's a nice place you got here. Thank, Thank you. you. Yeah. but I'll, I'll, be expecting you at the finish. God bless you. Okay. All right. Yes. Thank you. Bravo. Uh, I'm going upstairs. Yeah. I don't understand. <laughs> morning, Daddy. Good morning, Daddy. How's the night? It was not fine. Not fine? Why, kill us here? ẹ́? Mọ́mì ní pé ẹ sọ fáwọn pé ẹ fẹ́ rí ọkùnrin kankan nílé Yes, I said so. Uh, in fact, bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, ó dàbí pé òrùkú bóyá mo ń ṣeré ni. Láti èmi anybody kan wear ẹ wá sínú ilé. Ó jọkùnrin o, ó jóbìnrin I don't want to see anybody in this house. Eh? Um, bọ́sẹ̀ bọ́sẹ̀. ṣá ṣá mo ti wọ ṣá o. àná ah, ah, láì tí ẹ kò gbọ́ mi dáadáa hmm? kò dẹ̀ sọ fún Kàsálí náà láti èmi lọ mi ò fẹ́ rí anybody kó wá wo fadé nílé ìmọ̀ ojọkùnrin ni o ojóbìnrin ni o I don't wanna see anybody in this house again tẹ bá dẹ kọ tẹ gbọ́rọ̀ sí lẹ́nu tẹ bá ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ò bá bọ́ lọ́wọ́ yín díẹ̀ ló máa kú. ẹ. rárá sọ fún ó sọ fún But Daddy, why ìtẹ́ fi ń pe èrò lé mi lórí mo kàn béèrè wípé ṣé lóòótọ́ lè sọ fún mọ́mi pé ẹ fẹ́ rí ọkùnrin kankan nílé very simple where the bẹ̀rẹ̀ sí ń pe èrò lé mi lórí. ó ń pòṣe lé mi lórí kí lè jẹ́ first and the last ẹ̀ tí wọ́n tún dánwó rẹ̀ next time eh? I should ojú gírí lọ fún ẹ idiot. ẹ ojú òní maka fa nẹ́hù mọ̀kánà àlìyàn wọ́n ràn fa nẹ́hù mọ̀kánà àlìyàn ẹ ṣàmì. Ami. Aha fa ojú òní tì yín yóò ṣe ṣe. Kàsálí. mi. Ẹ̀rọ ẹ ti yé mi. Ah! ma wọrí wàhálà láti ń sìn. Ah! Ọ̀gá mi mi. ọ̀gá mi mọ nọ́mbà mi. èèwọ̀ ni tí n bá mọ nọ́mbà. ọ̀rọ̀ yìí ti yé mi ọ̀gá mi ẹ mọ nọ́mbà mi. na mọ́nà lálùbàtà kọ́nìyàn làwù wálé mariu má bàdàwù usnu sànà wálé mariu má bàdàwù usnu sànà kọ́mọ́gàlì mọ́nà lálùbàtà kọ́nìyàn làwù. Um, honestly, àwọn cast a fẹ́ convert yẹn, each one ma cost wa níbi um, five hundred thousand naira. Then àwọn tó dì fún servicing yẹn um, a máa níbi one fifty thousand fún ẹyọ kọ̀ọ̀kan. So, sort of ten cars from conversion, right? Yeah. Then fifteen cars from servicing. Okay, then other cars, you just put them in shape. Yes, yes, okay. yes, yes, yes. Okay. Um, that's no problem so inú máa cost wà fún everything. yeah ti máa ṣe gbogbo ẹ lọ bí okay ṣe at least bíi seventeen million máa parí everything fún wa. okay that's no problem i will send you ten million. ten abi. yeah. Ah <laughs> sí wa lẹ́ṣẹ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ pọ̀ ìyẹn kíákíá. no problem. <laughs> in fact màá pa àwọn boys yẹn sì máa kọ́ àwọn ọlá kọ́ wá kọ́ àwọn mọ́tò yẹn bọ́ọ̀dì bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ lórí ẹ̀ <laughs> iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. i'm so sorry dad i will have to return this money. Ah, ó dà ṣe ti ṣe ni ó dà kó ti wọlé. no no no that's not mine mo ń eh. yeah. lọ́wọ́. Ah, Fadi. so mo ti send ẹ̀ Okay. Okay. ok ok oh. mo ti send ẹ̀ sàn. so èmi á bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ lọ́la I'm boys yẹn máa wà máa ní kó wá gbé àwọn cars kó fún ọ lọ bẹ̀rẹ̀ No, no no no problem right. Right. let me take my leave. all right all right all right Mr. thank you very much. all right you're welcome all right yeah. ṣé mò ń ṣe ìrànlọ́ ni àbí mo send owó sí fàdé fàdé return owó fún mi padà ṣé lẹ́mí lẹ́mí mi ò fẹ́ believe it I have to call. Ah. Hello, Fadi. How are you? Uh, um, sorry mi O, o, o, owó tí mo fún ẹ yẹn ó dàbí pé um, wọ́n wọ́n reverse ẹ̀ padà síbi àbí wọ́n ló send ẹ̀ padà. èmi ni mo send ẹ̀ padà. ìwọ ló send padà. Fade, are you stupid or something? kí ló ṣe yẹn náà oh oh oh nítorí pé o ti ṣe nǹkan tí yóò dààmú rẹ̀ ti bá ẹ wí so o wá ń fi yẹn attack mi padà pé mo fún ẹ kan so òun rè tán ni pé bàbá mi fún mi kan so mi ò ní dẹ just take your things back Abi ah mo ṣe rí kórìí ò pè fàdé mo ṣe rí kórìí ò má wọrí wà á ní tó ṣe yìí ní tó ṣe yìí wà á regret ẹ ah ok no problem no no no wàhálà no no, wà á regret ẹ sẹ́yìn. ṣé lásìkò ẹ̀yin bẹ̀ pọ̀mọ́kọ́ òun náà bẹ̀. ẹ̀hẹ́n mo rántí pálátà ló fi ṣe ẹ̀fọ́ rírò lásán yẹn ṣùgbọ́n pẹ̀lú lò ní. rárá mà ó ṣiṣẹ́ kù. ṣé kí n gbé wa ni. mami kí ni what is it dádì ń pè mí láwọn orúkọ burúkú wọ́n pè mí ní nǹkan játijàti just because of what happened. Are you being serious? There's something wrong with you. Are you alright? Are you normal at all? Eh? Wọ́n náà bó ṣe ń jágbe bó ṣe ń kígbe pọ̀ láàrin ilé láì kí iṣan ọmọ àlè lóòótọ́ láì kí ṣe pé bóyá mo gbóyún ẹ̀ wá sínú ilé yìí tó ṣe bí ọmọ tó ọkọ̀ rárá yìí. What is your problem? If your father said he doesn't want something, then you should adhere to whatever he tells you Who are you to question his authority? I'm asking you. Èmi ọmọ àlè. Ẹ̀hẹ́ tí máa sọ bẹ́ẹ̀ kọ́, ṣé tí máa fọwọ́ sí yan ẹyọ ojú gba ojú ẹ̀, ojú ẹ̀ máa yọ sí mi lọ́wọ́ ni. Come and get out of here and stop being silly. Òun náà ló kúkú bá ẹ̀ jẹ́. Tábà ní ká bá ẹ wí sí, ẹ fẹ́ mọ mi lẹ̀ o, ẹ má pariwo mọ́mọ mi o, ẹ fẹ́ mọ mi sílẹ̀ o, ṣọ́tọ̀ yín. Bọ́sítà jàre, má disturb mi. Ìyá máa ro ọkọ tó serious, á máa gbá máa ṣe kinní rádaràda. Ẹ̀hẹ́ mò ń gbọ́ tiẹ̀, ṣé ológbogbo kọ̀ọ̀kan ẹ ológbogbo kinní ẹ̀ tọ̀ mi? kí ni pàrà tó kù ṣó lóòótọ́ gbé gbogbo ẹ̀ jáde kí n wá nǹkan ṣe jàre. bírímù bírímù ayé. àwa ni ìṣẹ̀dá àpótí ìṣiṣẹ́ bírímù bírímù Elédùmarè. Mobayo ni o. Yomi, I told you to be careful with this girl. Mo sọ fún now. Before you know it, people will just stigmatize you and label you a pedophile. Oh, you're right. But of course, I can't be stigmatized and be labeled a pedophile. Tell me for I'm about to call yàrá mi. But honestly, you know me don't play mo lọ sọ́dọ̀ ọmọ hmm. Because I got a clearer picture of the kind of ideas she's been having kọ́mọ yìí tó lè wojú àwọn parent ẹ̀ máa sọ fún wọn kó máa introduce mi sí wọn as her lover ó yẹ kó mọ̀ pé mẹ́rin náà ó ti ju á ó ti lọ fà ó ti lọ fà á lọ fà á lọ fà. ọmọ wọ́n ló ń tèkè ọ̀rọ̀ yìí o kàn ń tèkè from a perspective of bẹni pé church man ló fi ń bọ́ ọmọ ẹ̀ relate. but that's what it is. Ah, ọmọ eléyìí ò láìkẹ́ mẹ́ wọ́n lè ti love up now. Sure, ṣọ́ọ̀kì rí countenance àti gbogbo body reaction tẹ́ bá jọ ń sọ̀rọ̀ bó ṣe máa ń bó ṣe máa ń fì. èmi ò ever rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ but like I said you see this is my last going ó ti make picture yẹn super clear you needed to be there nígbà tí àwọn parents ẹ̀ tó ń question ẹ̀ gbogbo body language ẹ̀ everything in fact nǹkan tí mo perceive lára ọmọ ẹ ni pé ó fi pé man ah mo ti dé last bus stop what you should expect from an elderly person pé mo ti dé last bus stop o. Oh, tánrán nànànánà ilé mario rèé o ibi ni màá kú sí o lọ́mọ tí mi ò ti toast. oko fine boy jẹ ní ìbàdí ah. mi. boy jẹ ọmọ wo mi ò ọdún wọn wàhálà o. ah oko fine boy jẹ lọ the gap long now no no okay. the gap is there the gap is so. like i used to say wo ni ko mọ bó ṣe máa wà kẹ́fù pẹ̀lú ọ̀rọ̀ wọn. oh definitely i will. mo kéré. àbàbà ah, i no wan i no wan go jail. tí bàbá ẹ bá rí i pé ah. òun hang out pẹ̀lú ọmọ òun jù wàhálà ni o ẹ̀wọ̀n nìyẹn o. bàbá bàbá ẹ̀wọ̀n yẹn àmọ́ olódò gàrí náà máa fi wọ̀n èmi kò lè lè sọ abẹ́bẹ́ mi ò ní fẹ́ kó sínú náà. wọ́n á lọ jẹ́ pé tepru tẹ́lọ̀ lọ́ máa fi wọ̀n ẹ̀wọ̀n fún ẹ. gbogbo ah, ah, nǹkan tí mo sọ rẹ̀ ló ti sin pé. ó máa lọ́ọ́ tẹ̀ máa tẹ̀ sí. ó wà tì èmi ti ń lọ́ọ́ tèmi nìyẹn. ẹ kò sí ọ̀làrán kó dá tè. òkùnkùn bírímù bírímù ayé. kí ló dé kí ló dé tí ẹ fi fi ìbínú bá mi lálejò àṣepọ̀ àjọjẹ wa ò yẹ kó mú ìbínú wá rárá tí n bá tiẹ̀ wá ṣe ohun tí ò dáa ó yẹ kí ẹrù ti àjọjẹ wa nínú ìkòkò eléèrè ayé kẹ́dẹ̀ má gbàgbé wípé ẹ̀yin ni ẹ dé adé eléèrè ayé lé lórí ó yá mo fẹ́ kí ẹ jẹ́ mi ní o ọkùnfù bírímù bírímù ayé. àwa ni àpótí ìtìsẹ̀ bírímù bírímù kí ló ṣe. alákọ̀ ni mò ń láǹsìn ni mo ṣe láàlá ó dẹ́rù bà mí sọ́mọ́. ìwọ ló tún kún yìí táwọn wo ni ò tí sùn dànù. ọ̀rọ̀ tá bọ̀ fún àtùpà ọ̀rọ̀ tó ń bí gbogbo ọmọ ẹgbẹ́ nínú ni. bẹ́ẹ̀ ni ojú wa korò átáwà ò sì fi ẹ̀rín wá bá ọ. ọ̀rọ̀ tó ń gbomi jẹ́ lójú gbogbo ọmọ ẹgbẹ́ pátá làwọn bẹ́ẹ̀ sọ. kí ni mo ṣe o. irú ìwà ìfinipeni àìfẹyànpẹyànwó làwọn òbí ẹ wù yẹ àá àyà má kò wọn o ṣọ́wọ́ pé ó rọrùn láti bí odidi aládé òkùnkùn ni. ẹ eh ṣebí bí kò bá tilẹ̀ yé wọn wọn sì ṣèwádìí rẹ̀. ẹjọ́ wọn náà kọ̀ ṣebí àtùpà ló ń fi ìdájọ́ wọn sábẹ́ ẹnu dá tó bá jẹ́ pé àti ṣe wọ́n bá ta ti ń ṣojú ni wọn ò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́. ó máa jẹ́ pé um, fadé àbí bọ́sẹ̀ ò pa tv kí wọ́n tó wọ inú rúùmù wọn lọ sí no no no no just just relax jẹ́ kí èmi lọ check. màá lè ọ̀fẹ́. ẹ má bínú ẹ̀yin ọmọ ẹgbẹ́. àtùpà àwọn ò bínú o kó má bàa lẹ́yìn la ṣe wá. láwọn olùkóhùn kan ti wá fò ní ìgbà táwọn kan bá tó ń lọ. bọ́ọ̀sì tàbí bọ́ọ̀sì rẹ̀. ìṣúra tó wà. òkùnkùn bírímù bírímù ayé àwọn. darling. kò sí um, tv wà off everything kò sí òde mo tún wò ta mo wọ everywhere bí èmi náà ṣe dé sitting room báyìí nǹkan gbọ́ táwọn èèyàn ń kún tó ń ṣe gbá tó ṣàwọn but mo wọ everywhere mi kò sí anybody gbẹ. Mm-hmm. ẹ alákòóló lákòóló ṣẹlẹ̀. n ah. kò lára pé mo wà níwájú àwọn ọmọ so. Eh, mò ń yá owó lọ́wọ́ wọn so mo yá like a fifteen million naira so wọn wá ní kí n ṣáà sọwọ́ bọ̀ pé kí n sá ìpín ṣe ìgbà tó rò pé so mo ṣe wá ń yáwó yẹn lójú àlá yẹn wọ́n á sọ fún mi pé rípò sọ ní kíákíá rípò sọ ní kíákíá so ní kíákíá yẹn wá ń jẹ́ nǹkan ìbẹ̀rù ló fi jẹ́ kí n tajà ìwọ ní sáré sọ ní kíákíá. wọ́n ṣàkóso yẹn fún mi. kí á fún mi. fifty million. ẹ eh, fifty million gbé fún mi mo ṣe gbá yìí o rípò sọ ní kíákíá sọ ní kíákíá. wọ́n tó dá mi òun bá àwọn àgbàlagbà mi wọ́n ní àtọwọ́ olówó àtọwọ́ èèyàn ọlọ́run á fi kọ̀ wọ́n wa tí ò tiẹ̀ ṣe pé bóyá wọ́n ní kó máa mú lọ tẹ́ pé iye àníyàn náà dá á dá mọ́ bísíǹsì àfiṣòwò ni à ń tẹ̀ nílé à ń tẹ̀ fún ọ lówó. àmì ò lọ́mọ àjọ orí bẹ́ẹ̀ o ó tó dá mi. princess ah, ah. máa tún rí ghost mi ẹ ah. ìyẹn ló wá kígbe bẹ́ẹ̀ yẹn lójú omi pa mí o. sọ sọ àdúrà wa ń gbà náà ní ìṣàtẹ wa ní pẹ̀lú wọn. bàbá sọkún ó yẹ ká mọ ríran torí báyé yìí ti dorí kodò oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń o. Takunle Bakare Yaniwura Motors <laughs> bàbá olówó ló pè mí o <laughs> hello Mr. Bakari Yaniwura. yeah yeah thank God. ya mo wà pa òwe yìí náà kọ́ àbílẹ̀ nǹkan báwo ni iṣẹ́. yeah Mr. Williams the point is um, business ẹnu eh, fit be your man workout ṣẹgẹ. ẹ fẹ́ withdraw mọ́tò why why kí ni nǹkan tí mo ṣe ṣe is there anything tí mo ṣe ṣe ẹ̀ṣẹ̀ kan wà tí mo ṣe yìí ẹ jù ẹ bá mi sọ̀rọ̀ kí ni nǹkan tí mo ṣe fún ìjọ tó yọ lọ́hùn. no no no atọ atọ no no ẹ ṣẹ mi náà. but the point is àwọn company yẹn supply mi ni mo ti mo fẹ́ so reason why. ah ah ah ẹ má ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ because èmi ti bẹ̀rẹ̀ àwọn preparations àwọn nǹkan tó yẹ kí n ṣe àwọn òpin yẹ kí n náwó sí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n lórí ẹ̀ lórí mọ́tò lórí àwọn mọ́tò tájọ́ sọ yẹn náà ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ tó ti yẹ yín sí tó bá yẹ kó bí a mo bá ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan ni ẹ jẹ́ kí n mọ̀ kí n apologize ẹ ẹ má so ma ma appreciate bàdà mi refund owó yẹn padà. kí n dáwọ́ padà kẹ́ ah no Mr. Kunle ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ẹjọ́ ẹjọ́ ẹjọ́ hello hello hello hello mr akunle hello ah mo gbé mo gbé mo gbé mo gbé ah mo gbé williams kí ló ṣe kí n dá wọn padà kí n dá ten million padà ah onínígbà ah, ten million ten million ah yeah ah no no no no no. ah no no no no ilé Okay. okay Eh, but the way it is ṣe rí gbogbo àwọn mọ́tò yìí gbogbo ẹ̀ ló ń ṣe máa bọ̀ máa bọ̀ wá gbé mi but the problem I have is <laughs> but the problem I have is torí àdúgbò tí mò ń gbé um, mọ́tò méjì ni mo fẹ́ rà so jeep kan ló wù mí mọ́tò tó gbéra ńlẹ̀ díẹ̀. àwọn jeep tí wọ́n kó wọlé ní àná àwọn kan wà bẹ́ẹ̀ no ó láwọn kan tí wálé pè mí pé omi òun ní ok ok má wọlé tí wọn bá ti ẹ bá ti wílé tí mi ní ok ok ẹ bá ti láìpẹ ẹ eh, bóyá àlọ gẹẹsì ti ọ̀dọ̀ ok ok ok but your cars are actually neat gbogbo ah ah kí ló dé. alfa báwo jẹ tí o ti kí eléyìí kọ ó wà lọ́fíìsì bẹ́ẹ̀ ok wà á lọ sí wàá lọ mú kí àwọn akọ̀tún gbọ́. okay. okay. okay. mi ò láàkì kò eh, sílẹ̀ mi mi bóyá wà yìí wọ́n bá fún mi lọ́fẹ̀ẹ́ mi ò lè gbà. ó ti ó ti wà láti dàgọ̀. èmi yà mọ lówó mi tí mo fẹ́ ná. àbí ah, eh, ọkọ̀ lélẹ́yìí. ọkọ̀ lélẹ́yìí. eléyìí náà àánú méjèèjì yóò tí ì tiẹ̀ tí ì wò rárá torí láti peter ti ń bọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn mọ́tò yín they are superbly neat so ẹ má jẹ́ sọ̀rọ̀ jù tó tẹ̀ tún jẹ́ toyota products i'm good. méjèèjì ọkàn mi ti yẹ eh, ọ eh, but mo ní láti mọ price tí price yín tí ò bá ti ní fún mi lọ́rùn tí ò bá ti ní chókè mi máa lọ pẹ̀lú méjèèjì. èmi àti ti ń dí òtún pẹ́ kò ṣe nìyẹn ṣá. so um, lọ eh, pé kíní fún mi um, lọ síbẹ̀ pé wálé kò ní kó gẹ́rì nǹkan ṣe pẹ̀lú mi sí yẹn sí. So, and yeah. actually, the reason for getting the two cars. Any closer, Mr. Okay. Uh, uh, no, no, no, no. Um, bá mi transfer uh, one million Sibala. Bala. Okay. Eh, Bala mọ́tò sáré bá mi ṣe. The reason for getting the two cars. N bá sanwó àwọn mọ́tò yìí sí àwọn ọkọ̀ yìí báyìí báyìí mi ò kó E lọlé. Ẹ má gbàgbé ìyàwó mi fẹ́ràn ẹlẹ́yìn and this for me but it tí n fẹ́ fi ra mọ́tò simply because Monday ni bẹ́ẹ̀ de ìyàwó mi. This coming Monday. Ben. So, so yeah, I want it as a surprise for my wife. So I'm making payment for the two now. And you might go about me. on Monday. No, wala. No, wala. No, wala. Once, so, once about to make payment, yeah, yeah. everything is. Yeah so ẹ ká sọ ní ọ́fíìsì àá sọ nípa packaging ni àwọn ní saxophone tó máa wá tó máa ṣe gbẹ́bẹ́tì. ọkọ <laughs> jáde tó máa organize pàmò bọ́lá ẹ lè máa pọ́n wáyé. ẹ bá bá mi pọ́n kí fáyé kò sí wàhálà. ṣé ẹ ká sọ ní ọ́fíìsì wa. no eh, ìwọ eh, ìwọ dúró síbẹ̀ lóde eh, àwọn tó bọ̀ ìwọ púpọ̀ máa. Ah. irú àpẹẹrẹ burúkú wo ni wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ oṣù tuntun yín báyìí Okay. What did they tell you? Can you reason it fún why? What are they saying? Sorry, um, man yẹn kan sọ sọ́sọ́ kan sọ sọ́sẹ́. Àwọn skills tó fún mi kò wúlò jẹ mí. Nǹkan tí mo rí lọ́nà àjò yẹn ni pé ó kọ̀ fẹ́ mọ́ drug ní you Kí ló dé táwọn pípọ̀ ìfi play be open. Ah, ah, kí ló ń ṣe wọ́n náà? àbúrò mi ní kókó tó sí kí làwọn máa ṣe báyìí káàbọ̀ sí. Ah, sí nǹkan tó jọ ṣe fún láti orí sọ̀rọ̀ wọlé nípa. wọ́n ń jẹun tẹ́tẹ́ náà. that's all ten million naira. Ah. èmi dẹ̀ ti lórí three million in fact lára three million tí mo lò gan mo yá wọn náà ní one million bẹ́ẹ̀. Eh? ṣé yá mi lówó yẹn ni. Ah, ṣé wọ́n ní kí n yá ẹ ni ẹ kò yé mi mọ̀ mo ṣe ń bẹ̀rẹ̀. <laughs> no no mo yá ẹni o dẹ láti return ẹ padà because mo láti dowó yẹn padà fẹ́ tó lówó. mark mark mark ah idiot ni bọ̀bọ̀ yìí. Fadérẹ́lá what's wrong with you now. ajókòó síbi ìbàyà ń sọ̀kọ̀ tó wà extremely important your dad and I ó dẹ̀ ń fi wá wo bọ́ọ̀lù ó ń fi wá pariwo ó ń interrupt kó tá à ń sọ kí ni problem ẹ. àwọn tí mi ló ń play ó dẹ̀ ń lù so ká mi lára. o gbádùn wo owó school fees ẹ ló fi ń ṣeré yẹn wọ́n máa wo bọ́ọ̀lù àánú ẹ̀ ṣe mí gbó jáde gbóde mi tí wàá fẹ́ rí one million naira ti fẹ́ kú fún ẹ̀yìn sìn yìí ó dẹ̀ mọ̀ pé sales ò lọ dáadáa ní shop mi ì tí ì gbọ́ ọjà mo ṣáà sọ fún ẹ. <laughs> mi ò mọ bó ṣe fẹ́ rí o but wọn láti wá owó yẹn jáde because by next week wọn láti dáwọ́ ẹ̀. ẹ Fadérara are you okay are you mad or something Fadérara I will strangle you oya get to your room. Go to your room right now. Ẹ máa ń gé yìí ná. What's the meaning of all this? Fàdé. À ń so. Jesus, tó. Jésù máa sọ bàtà fọ́mọ yìí o. Oh God. àwọn mọ́tò tẹ yẹn ẹ bá mi lọ bí ṣọpẹ́ for everything ẹ clean ẹ ẹ torí àwọn àwọn client kan tó ń bọ̀ tó wà wà mọ́tò yẹn ẹ bá mi ó ti yé sìn so ah ẹ ọ̀yà bàbá. mi ò ṣe kìí kí lẹ́yìn ṣe kìí fún ṣé agreement àjọ nílé lẹ́yìn ni agreement wo lèmi àti. the last time i came here what was our discussion. ele eh, fẹ́ surprise ìyàwó yín. ṣé surprise tẹ fẹ́ ṣe yẹn lélẹ́yìí. wọ́n ti gbé mọ́tò lọ sílé yín náà. ṣé àdírẹ́sì ilé mi lọ gbé mọ́tò lọ. Ah, ìyí tẹ drop for me náà ni mo ṣe é lórí àlejò ìṣe rí ọ̀dà ń pọ̀rọ̀ surprise ti wá ó ti wá wọnú ẹ̀jẹ̀. tí mo wà lẹ́nu ọ̀nà látàrọ̀. ẹ má ẹ má ṣe rí bóyá kàdé wọlé kalẹ̀ ọ̀ka ṣe fàájì kété. <laughs> bí o bá yí rẹ̀ nìyẹn rí wò lẹ́ rìn. Ah, ẹni sùúrù ṣe ẹ ṣe àbẹ. ẹnu ọ̀nà lè mo wà látàrọ̀ mi ò rí. Ah, ah, mi ò rẹ́ níbo dìnnà. àwọn ọmọ ìlú yín sẹ́ I'm not joking. o ti da mi ò fẹ́ sọ kankan mọ́. ẹni sùúrù. nígbà tí mo ti níṣẹ́ bá gbowó pàràrà tẹ́lẹ̀ ní gbowó pàràrà ibẹ̀ mo ti ń fura sí yín pàràrà tẹ gbogbo ẹ lè padà ṣe pàràrà fèmí báyìí. ẹ ṣáà ní sùn ẹ kémi ẹ jẹ́ kémi pé bọ́ọ̀ tí mo ní kó lọ sí níbẹ̀ sílé. ó ti ẹ̀ dá ẹni tí mo fẹjọ́ yín sọ̀rọ̀ ti ń pè mí ṣe ti rí now ṣe rí nígbà tí mo ti expect ẹ gbowó yẹn tí ẹ ti gbowó pàràrà yẹn ni mo ti mọ̀ pé e, ejò yìí ti ń lọ́wọ́ nú ok ok kí n calm down lórí ọ̀rọ̀ mọ́tò méjì mọ́tò méjì lọ mọ́tò méjì it's okay. ọ̀hún bẹ́tà oh, kò sí twelve ok sẹ́rí sẹ́rí sẹ́rí ẹ mọ̀ ṣẹlẹ̀ pé asa asa asa ẹ ìrọ̀lẹ́ àná eh. wọn ní kó fọ mọ́tò yẹn kọ́ lẹ́ẹ̀mí kẹ̀ nate fún mi so àárọ̀ yìí kọ́ lẹ́ẹ̀ gbé lọ sílé yín so mo sì mú gbogbo gbogbo arrangement yẹn sílẹ̀ already. ọ̀rọ̀ ẹnu yín gan ò jáde tán now now let me listen listen to me all I want now is a refund mi ò fẹ́ gbọ́ anything ah, ẹ ń béèrè no no no ah. owó tẹ̀lé sọ́sínú àkọ́. ṣé mi ò ṣẹ́wó sí ni ẹ ń béèrè. ẹ máa wá ta inú bíbí o inú bíbí o inú bíbí o ẹjẹ ń tu ok kò sí wàhálà bẹ́ẹ̀ ṣe ń tẹ fóònù àká nọ́mbà mi ló ẹ̀kẹ́ máa tẹ̀. mo máa ń take time kí n tó bínú mo máa ń take time kí n tó bínú. ẹ ẹ nígbà tí bínú mọ́tò yín wà lẹ̀ bó ti yé yín sìn. ẹ tẹ àká nọ́mbà mi sórí fóònù yín mo fẹ́ gbọ́ àlá àti báyìí báyìí zero one three eight four four four nine four four GT Bank ẹ ṣe báyìí báyìí. ẹ bá mi dá iná ẹ bá mi dá iná bàbá ìlú ìfún mi. are you whining me ṣé ṣé mú mi ṣeré ni ṣé kí n dá iná bà kí ni lórí kí ni ẹ̀yin àti tani àti tani níbo ṣé ń wá mi ni. tẹ́ bá lè dá ẹjẹ́ tuntun pẹ̀lú fóònù mi. ẹ máa pa àwọn tẹ́ ń pe kémi náà máa pa àwọn ọlọ́pàá ń bì inú mi tiẹ̀ dùn. ẹ má ìpọ́lọ́pàá kí má pè ta ni ọlọ́pàá máa kọ everybody are you warning lórí èlò ah, ah, you don't you don't know what you are what you are doing. Ayọ̀dèjì Túndé Túndé um, báwo ni ṣe mọ ẹbọ máa tún fún mi. Ah, eh, kí lẹ́yìn kí mi láyé yín ẹ má kí mi mọ́ tẹ́ bá máa kí mi àkáǹtì mi kó dún báyìí báyìí báyìí báyìí báyìí kí lẹ́ ń bá mi sọ. mọ́tò tí mo ní kí wọ́n lọ dìlébà fún wọn ní àná àgbé síbẹ̀ yẹn mọ́tò yẹn dà ẹ sá lọ sí olùsọ àdé tó bá ti bẹ̀rẹ̀ lánàá mo gbé mọ́tò sí ó wà bọ̀ kò sí dàmí òní tàdá. Sátánì ń dọdẹ ń dọdẹ o òun ẹni tí ó pàjẹ́ ṣe gbọ́ ẹ má ṣe sàsùn para ẹ̀yin onígbàgbọ́ o àǹtí ẹ̀ sọ pé ó gbé mọ́tò méjì wálé àtòun àti ọ̀rẹ́ ẹ̀ as early as five thirty am wọ́n ti kúrò. mo ẹ ohun àtọ̀rẹ́ gbé mọ́tò méjì tá à ń wá lọ gbé lọ sí ilé but kí níbo ni wá fẹ́ gbé mọ́tò lọ ní five thirty ní ìdájí ló fẹ́ gbé mọ́tò lọ. bóyá wọn wò pé káwọn tètè débẹ̀ kẹ́ dé ní eh, tó bá tiẹ̀ pọ̀ lóun fẹ́ẹ́ ti gbèdé bíbá ẹ̀ náà ṣé lọ́rin ló ń gbé ni from five thirty to ten a.m. ṣé lọ́rin ló ń gbé ni ṣé mi wàá ṣìyàn gbà báyìí ṣé mi ò ṣìyàn gbà sí ní pípọ́n bá mi máa mọ́nítọ̀ bí mọ́tò ṣe wọlé bóyá ń já inú kọ́ńpìnì mi. sà ìbáníkà ṣe sùúrù dé. ní ní mi ò ṣe sùúrù mọ́tò ní mọ́tò nílé yìí náà àwọn tó ní mọ́tò fẹ́ gbé mọ́tò wọn náà. Ah! ọmọ tó bá bá mi ṣe um, at any time tó bá ti dé just call me jọ tó bá ṣe ń Get ẹni géètì bá yẹ pè mí. ok sir. ìwọlé màdà. torí páyé yìí ó máa pé gbà ó. Ah, ayé pogun ó ayé kù sí ibì kan. má ṣe sùn má ṣe sùn ó má ṣe sùn ó. ẹ lọ́ọ̀rẹ́. ẹ lọ́ọ̀rẹ́. òwò mi ò wá òkè àtọ̀ ọ̀rọ̀ tí mo bá ẹ sọ lánàá yẹn ọmọ is getting worse day by day no mo kàn ó dà pé mo kàn bọ́ sínú problem kan kúrò ní kan bọ́ sí mi ni i can't get it anymore. ìwọ ló ń fa ọ̀rọ̀ yìí gùn ìwọ ló ń ṣe ó ń ṣọmọ ékeré mi náà ń ṣọmọ ékeré ah william jẹ́ àtẹ̀sẹ̀ lébọ̀rọ̀ yìí. ẹ mo ti sọ fún wa níbi tó bá mọ̀ ní omi débẹ̀ kásáré lọ kí lọ́ọ́ bèrè tó ṣẹlẹ̀ sí mi. àti bá rí báyìí èèyàn máa ń ṣe nǹkan kan ni níbo ni wọ́n wà. musai wá wo ọ̀gá mi kan ní sáìdì kìlọ̀ ọkọ ẹ̀ ìjàlọ ìjàlọ lukumọ̀ ọmọ náà ọ̀dọ̀ ẹ̀ ni musai wá mo ṣe ń páàkì báyìí gan-an kí n bọ́lẹ̀ lọ sínú ibi tó wà òun nìkọ́ ẹ̀ wọlé. good good wọ́n ṣáà ń hmm, wọ́n dúró ń bẹ̀ dúró ń bẹ̀ èmi á bá ẹ̀ bẹ̀ ń sìn. kò sí problem a máa retí ẹ. Hmm, ọ̀rẹ́ má kó mẹ́jọ má bẹ̀ má bẹ̀. kò sí wàhálà fọkàn ẹ balẹ̀ ó máa níyànjú má Ôi ơi Lần lá láǹlérè kọlọkọlọ tí ń gbẹ́dì ẹ̀jẹ̀ lójú ẹlẹ́dìẹ tẹ́lẹ̀dì òní tí ó sì sí olùpọ̀bìrì ayé àjàfimọ́ làkàlàkà wọlé àlàyé ọmọláró ìka òmìsì àjàkáyé. ẹ kú jòkó bàbá kú dàbí kòkòrò tí ń tó tún wà bẹ́ẹ̀ àwọn àpapọ̀ inú èrè ìjínú ayé àwọn náà wà ní ọ̀rọ̀ yìí. ẹ dákun àjẹmí ṣé kìí ṣe pé ẹ̀yin àtìyàwó yín ẹ níjà bẹ́ẹ̀ ní gbólóhùn àṣọ kankan. fíọ bàbá èmi àtìyàwó mi ò níjà kankan nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé mo ṣàlàyé fún ìnáwó ọ̀rọ̀ owó kan ni ó fẹ́ dàbí pé mi àti ẹjọ́ sọ. So torí mo ya ní owó kan mo dẹ̀ béèrè owó yẹn torí mo fẹ́ dáwó yẹn padà fún olówó mo wá sọ fún wa ní ò yá àwọn olówó mo fún un ní owó ni àmọ́ kì í ṣọ̀rọ̀ jà kì í ṣọ̀rọ̀ bínú akọ̀jọ́ ń sọ láàrin ara wa ni. torí àpẹẹrẹ ìbínú àwọn àgbà hmm. òun mo rí. Ah, eh, eh, ìyàwó ọ̀rẹ́ mi ìyàwó òun ṣe ní wàhálà bẹ́ẹ̀ni kò ná pọn rárá àbí kò yé mi ní o àwọn àgbàlagbà tẹsán yẹn bí irú àwọn àgbàlagbà wo sá tí wà àtàgbàlagbà já ni. irọ́ mi mi ìbẹ́nibọ̀dì ní ní wàhálà kankan. ẹ má bínú ẹ mọ̀ pé èèyàn lè sọ pé ẹ̀ làwọn mi báyìí ni bàtà ké lótú ìfẹ́ bẹ́ẹ̀ bí àkèrè láyé wa. ẹ wò mí wò tí n bá sọ fún yín pàwọn àgbààgbà àwọn asúnkẹ́lẹ́lẹ́wọ̀ gbọ́nrin kẹ́lẹ́lẹ́wọ̀ dàn. àwọn àgbààgbà tẹ́lẹ́dùà tó kún lé ayé lọ́wọ́ àwọn ni ń sọ̀rọ̀ ń pa wọn. ó kàn wá jẹ pé ó yá kí n sọ pé ìyàwó rẹ àbí kí n sọ pé ara ìyàwó rẹ náà fẹ́ gbà wọlé sí ọ̀la. ìwà tí ìyàwó ẹ̀ ò ṣáà ní iṣu. láàrin iṣu síjà ó dà ilé tó ṣẹlẹ̀ igun àjọ ń sáré káàkiri náà ni. ìyàwó ẹ̀ tí mo mọ̀ ìyàwó dáadáa ni. ẹ kéwì. àṣàrúgbàjá lorúkọ tó ń pè kọ́wọ́. n tí n bá sọ fún yín ẹ mọ ìyìnrín ẹ wò. kí wàá ní solution kí ni nǹkan ta lè ṣe nǹkan ti nǹkan ti ah, nǹkan ti bàjẹ́ gan nǹkan ti bá ẹ eh, bàbá ìṣèlú ẹgbẹ́ yìí kó tó di pé mo lè mú wá bí ah, nǹkan ti bàjẹ́ gan wíwá yìí ẹ ẹ ti làásán yìí o kò sí nǹkan ti bàjẹ́. ti bàjẹ́ gan bàbá. Ah. ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ níwọ̀n gbàgbà tóun ti mú ọ dọ́dọ̀ tèmi <laughs> èmi gbàgbà títí ti gbà ó ti li tí àyà tí rí ẹnu mi tó ń tì sí bó ti ń tira mi sójú ọ̀nà àkúfọ́gbò ní yìí mi ọmọ ìdó ti kanra ti kanra ẹ̀bì ti àlàpà ni mí màmá owó síbi tó wù mí. ẹ fọkàn ní bàbá ẹ ṣí bàbá ìwà kan ṣe sí ìgbésẹ̀ kan fún ọ fọkàn rẹ balẹ̀ ah. ṣùgbọ́n ní sùúrù mọ̀ ń bọ̀. onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. ọwọ́ ọwọ́ àwọn àgbàwo wà ní àgbàwo ló wà ní ọ̀rọ̀ mi àgbàwo ni mo bá dòwò pọ̀ àgbàwo ni mo bá jẹ. ọ̀rẹ́ ní sùúrù ṣàfihàn àtàgbà gbogbo ẹ̀ ah. gbogbo ẹ̀ máa níyànjú báyìí dé ibà hmm. bàbá tó ń lágbàlagbà náà òun náà ló máa yanjú ẹ̀ má wọ ah. ṣáà ní sùúrù. <laughs> Ah, ogun rẹ abẹnugọ̀ngọ̀ ẹ ẹ kú jòkó ó wá yóò ní mú ọ ẹ ní búrìnbùrì kẹ bá wọn jíjó yà. àmì àṣẹ bàbá. ọmọláyé ò ní fẹ́ gbá fún yín. àmì àmì àṣẹ àṣẹ. èyí tẹ̀ tí wọ́n ń jẹ yá jẹyè ni. àmì torí o ti ń jẹ ṣùgbọ́n àjẹyè ni. àmì àṣẹ bàbá. o iṣẹ́ ńlá mi gbé jáde wá fún ẹ. tó wá rí ìgbọràn ọ̀sán ìjẹ́bọ rúrú lọ kó tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ kó gbọ́ torí tí inú báyọ̀ òun lè jọ ń lò tí n bá ti wá gbéṣẹ́ yìí fún ọ tún ègbè délé àti tó o bá gbé délé tán omi ò gbọ́dọ̀ kán o bẹ́ẹ̀ sì ni ò gbọ́dọ̀ jẹ́ wo obìnrin kan kankan tó bá wá dago kan òru ọ wà gbéra ọ lọ sínú pálọ̀ tó bá tiẹ̀ ó gbèsè ìkalẹ̀ sílẹ̀ lẹ̀ ọ wà bẹ̀rẹ̀ sí ṣàdúrà gbogbo tó fẹ́ pátápátá sí tó bá ti wá ṣàdúrà sí tán ọ yẹra fún <laughs> gbogbo tó bá ti wá rí pátápátá má jẹ́ kẹ́rù gbọ́ o kò sì má fòye ò sì gbọdọ̀ sọ fẹ́ nìkankan. ǹjẹ́ bàbá. kò jù báwọn lọ. gbà. ẹni láago kan òru náà ni máa ṣe àdúrà yẹn sí. kódà kò sí wàhálà bàbá ẹjọ ṣé kò ṣípò bí ọ máa ní ṣé o máa lẹ́yìn tó máa di pé ohun tuntun máa fẹ́ dá wàhálà lẹ́nu nínú ilé mi gangan fúnra yàrá. mo ń ṣe bẹ́ẹ̀ nǹkan tó ń tọ́ra sí ẹ mọ̀ pé òun ò mọ́ pa nǹkan báyìí rárá kò mọ́ pa rárá ẹ̀yìn pé kí kò ń tẹ àwọn nǹkan tó máa padà ní percussion òun ló ń tà láti sọ. dákun ṣé tóun ọba mọ̀ mí ṣe bí wọ́n mọ̀ mí. èmi ọmọ ojúmọ́ kan oògùn kan oògùn tí ọba jí ewé rẹ̀ lókù kan wọ́n yẹ sọ fún ọ ní tí mo fi sọ fún ọ pé ntọ́ ọba rí ọ̀gbọ́dọ̀ fòye ò sì gbọ́dọ̀ bẹ̀rù tó bá ti kúrò ń bẹ̀ tán gbogbo àwọn tó wà ń di ọ̀rọ̀ rẹ tọ́rọ̀ rẹ fi ń rí bí sí rí yìí wọ́n wádìí rẹ̀ kán hmm. bá wá débẹ̀ wọ́n fẹ́ súnmọ́ wọn nílé súnmọ́ wọ́n fẹ́ gbé wọn nílé gbé wọ́n fẹ́ sá wọn nílé sá ah. tó o bá ti wá rí wọn wọ́n sàn kankan o ò sì gbọ́dọ̀ fi wùwà sí wọn níjọ́ kejì ah. ọmọ wa gbé kínní ìkọ̀ dá padà wá sọ́dọ̀ mi. Eh, máa dá padà wá sọ́dọ̀. Ah. Òjù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe gbọ́ bàbá. Ẹ̀fọ́kàn yín balẹ̀. Ọlá bàtà ní mọ́dò san ọlá tiẹ̀ lọ jẹ. Ó ti láyè lọ́dọ̀ mi. Ó ti dà mí síwájú tẹ̀lẹ̀ tútù. Ẹ fúnra, ẹ fúnra, ẹ fúnra. Fadé kí ló dé tó tí ì sùn. mo dúró de dáadé tí dáadé ò bá dé mi ò ní sùn. ò ah, ṣe wá ní sùn ó mọ nǹkan jẹ́ ní tiẹ̀ pé wọn ká mọ̀ bóyá ń bọ̀ nílé torí lè tó sọ pé ní sùn bọ́n bá dé yìí. hello Sha. hello bọ́sẹ̀ báwo ni. ah eh, ẹ mọ̀ bínú ṣá mo ní ìbéèrè pé iṣẹ́ ń bọ̀ ń lé kí n lè mọ tí ń ṣe fún yín jẹ. nígbà tí n bá wálé ń ni mo fẹ́ sùn mò ń bọ̀ ń lé ok tó ṣe rẹ ni pé tí n bá ti ń bọ̀ máa pè ẹ́ so màá lè sọ nǹkan tí n bá pè jù kò tí bá ní kò sí ilẹ̀ ń sin ó máa lọ tutù. ó dáná ṣá mo ti gbọ́ ṣá ẹ ṣá ọ ń bọ̀ ń lé o sọ wà lọ sùn. tí wọn bá dé mi ò fojú kan wọn dáná kò sí wàhálà ẹ bá nídìí mi kó o pè mí. mi ò ní ìdí ẹni. bí náà bẹẹdẹ kíṣìn. babe mo ò tí ì rí náà. what. nǹkan tó ló fẹ́ ṣe fún mi. lábẹ́ bóyá o nẹ́tíwọ̀kì dáadáa lábẹ́ nẹ́tíwọ̀kì lọ fún ẹ̀ lẹ́nu. app ah! mo ti check ẹ̀ mo ò rí anything o rí what n ti ṣe látàárọ̀ tó bá ń gbọ́ ó so what's going on. Oh, lọlé náà. of course that's not the thing lọlé fine. Eh. but mo home. Eh? ẹ. home. Oh home. Yeah. wàhálà mo máa ọ̀fọ̀ ẹ̀. ẹ sùúrù kí ló ṣẹlẹ̀ ẹ sùúrù náà i don't know help. Mama, what you say? she said what? I don't know what I'm saying so. ó ti ṣe ní sùúrù ẹ wá ẹ ní sùúrù àwọn àmì tó mọ ọ lọ yẹn lágbára yìí rẹ um, um, ṣé kò sí ẹni tó ń ṣe period mẹ́rin. ah no no. ẹ ṣí ọ. Yes. yẹ fún mi gà bí ẹ ẹ kọ́kọ́ sún mẹ́yìn díẹ̀ náà ó ti orí òkè àdúrà ni mo ti mo ti bẹ ń gbá closing yóò ti ń di nǹkan mi ẹ má wọrí mo máa ṣeré fún yàrá yìí máa já ẹ but ẹ fún mi time bẹ ẹ yẹ ń pọ̀ rẹ́ mi kárí wà lè pé méjì. Hello ọ̀rẹ́ òótọ́ mo fẹ́ pass time bí ti mo wà ní but time tí mo fẹ́ pass fẹ́ pass èmi fúnra mi. Where you mo lè wà wà á gbé mi wà á gbé mi wà á gbé mi tó bá yẹ tó wà á gbé mi ẹ̀ ń kọ́ ti bí ọ̀rọ̀ ti bí yẹn kó má lọ ó bẹ̀ ta ok ok ok ok ẹ máa dúró díẹ̀ ní ní ní car park ẹ̀ sìn all right all right. ṣe rí ẹ ẹ jẹ́ kọ́ lọ gẹ́ẹ̀tì apartment àjọ máa wà náà so lẹ́yìn yẹn àṣẹ àṣẹ wàá kó ẹ̀yìn àwọn máa lọ síbẹ̀. àrìjọ lò náà. ẹ má ẹ má wọrí gbogbo orí tẹ máa kí ló ṣẹlẹ̀. ẹ calm down fún báyìí ṣe. ẹ mi lẹ́ẹ̀bà mi ṣe ọ̀dà pé ẹ máa ní sùúrù báyìí ẹ káì káì káì káì. kalẹ̀ ẹ kalẹ̀. kí ló wà nínú mọ́tò yín. kò sí ọkọ nínú mọ́tò. kò sí ọkọ nínú mọ́tò yín. wo má bá wọn argue wọn ní kò sí nǹkan kan nínú mọ́tò àwọn ẹ wọn náà lọ ṣiṣẹ́ ibi iṣẹ́ náà. kò sẹ́ni tí ń bẹ̀. ibi fàájì la ti ń bọ̀ láfi ẹ̀rọ rà. kí lélẹ̀ irọ́ ọ́fíìsà eh, eh, eléyìí <laughs> nǹkan nǹkan nǹkan àdúrà ni. nǹkan àdúrà ni. Eh. àwọn ọ̀pọ̀lọpọ̀ máa fi nǹkan àdúrà ni. wọ́n ló máa sọ fún wa pé nǹkan àdúrà ni ṣé eléyìí jẹ́ kándù ni àbí ó jẹ́ túra ni. ṣe rí ṣe mọ̀ pé lóòtítọ́ ẹ right ṣùgbọ́n àwọn oníbílẹ̀ lélẹ̀ ẹ ṣáà ti. ọ́fíìsà ẹ máa bínú tó tọ́ kándù wà hmm. tùràrí wà bọ́ ìbílẹ̀ náà wà ìbílẹ̀ làwa máa ń lò ní ìbílẹ̀ lélẹ̀. ìbílẹ̀ tó jẹ́ gangan yẹn náà lẹ fi irọ́ o àwa. tẹ fi àwọn ọmọ ọlọ́mọ àbí. ẹ ọlọ́pàá ẹ má bẹ̀rẹ̀ ẹ má bẹ̀rẹ̀ o ẹ ti ń bá a gbé lọ́bù mi o ah. ọ̀tọ̀ ni kọ́tà sọ̀tọ̀ ni kọ́tà ẹ̀ ń sọ. nǹkan tẹ máa fi ń ṣàdúrà máa ń jọ yín lójú. ah ah ah ah ah ah ah. mi ò nà wọ́n ó bá tẹ́ bọ́lẹ̀ yẹn o o òun òun fọwọ́ gún o òun. ẹ ẹ wo ẹ bá ẹ respect ara yín ẹ respect ara yín ẹ wo ẹ gbé mọ́tò yẹn kẹ́ máa lọ. ẹ jọ wani kama nọọsi nígbà tí kò tó ṣe yóò ta ẹni bá yóò jẹ náà. ọ̀rọ̀ yín ti yé mi mi ò bẹ̀ yín ká gbé mọ́tò yín kò ń bì màá pe àwọn tí mò ń wá dé bíbá yín sìn. tẹ bá dé station ẹ sọ tẹnu yín gbogbo àwọn ọmọlọ́mọ tẹ mú tẹ fi ń ṣoògùn owó tẹ bá dé station ẹ rojọ́ ń bẹ̀. kòkòrò ní ìdìgbò ìwúlẹ̀ ti já lọ. Báwo ni kò mi lẹ́sẹ̀ o? Ẹ̀yin idiot. ah! ah! ah! ah! ẹ má bínú mà pé àwa disturb ọkọ yín náà wá sọ́dọ̀ wa fáwọn ayá lóhun fifty million naira. excuse me. Yeah, exactly ma. ah and. Uh, time tán dá ó ti pé ó ti kọjá ìyẹn la fi wá sọ́dọ̀ yín mà. ẹ sọ pé ọkọ mi báwo lẹ ṣe mọ̀ pọ́kọ mi ló yẹ wọ́ lọ́wọ́ yín. ẹ ṣe inú fọ́ọ̀mù tán fi contract fọ́ọ̀mù tán fi o ibẹ̀ láti rí address ilẹ̀ and then ẹ̀yin náà fi ṣe next of kin. ah and èyí tẹ fi wálé wáì tẹ ṣe pè é lórí fóònù ọkẹlọba ní ọ́fíìsì. a ti ń pè wọn láti bí ọjọ́ mẹ́ta ń sìn wọn ò gbé kọ̀ wá a dẹ̀ ti send wọn ní series of messages and email kò sí léyìí tí wọ́n respond sí that's why we are here. did you see fifty million. yes. Hey, eh, but i'm on, i'm i'm sorry Oh, o ó ṣe kàyéfì fún mi because mi ò gbọ́ nǹkan kan parọ́ he never mentioned it to me and i can't remember us needing money tó money need lawyer. but i'm coming please just a minute. Um, I'm sorry, mi mọ nǹkan tó phone a call ringing? kàn ring Please, eh, you would have to give me some days. I check kí n bá work Ká wá nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ jọ̀ọ́ exercise patience there. We'll sort it out. I'm sure we can um, resolve all this. We'll pay. Please, please do that. i Um, I appreciate Tebaliba were estimated because we are on this case. We've been on this case since last year. Um, Mr. Akinwale, right? Yes. Ẹ má worry. Sùúrù ni kẹ́ bá Like I said, I will talk to my husband and we will solve all this. Thank you, ma'am. Thank you. Thank you for your time. Thank you very much. You enjoy the rest of your day. Mami, ṣe rí nǹkan tí ó ń yà mí lẹ́nu nípa ọ̀rọ̀ ọmọdé yìí ni pé mo notice nǹkan kan. Anytime tí ọmọ yìí bá ti gbàdúrà fún mi, ọjọ́ yẹn àfi bẹ́ẹ̀ pé mo ṣògùn owó ni. Left, right and center làwọn èèyàn máa dáṣì mi lówó. As in, aláàmú pàpà ń bá rí ẹ̀ ni pé tí ó bá sọ fún mi pé ó kàn lè dédé pè mí out of the blues akọni ah ẹ mi ò fẹ́ kó jáde lénìí àbí kí n má lọ síbi iṣẹ́ but how possible is that tí mi ò ní lọ bí iṣẹ́ ìjọ́ tí mo bá ti kọ̀rọ̀ sí lẹ́nu báyìí tí mi ò ti lọ síbi iṣẹ́ màmí nǹkan burúkú ló ṣẹlẹ̀ o. Hmm. I'm telling you so in fact closeness èmi àtọmọ yìí I don't, I don't know ọ̀rẹ́ o ah, ọmọdé dẹ̀ ni ọmọdé ni. kò yẹ kó má rí bẹ́ẹ̀. Hmm bẹ́ẹ̀ ni ibì kan náà lẹ ti yàn pín tọkọtaya lélẹ́dùn àṣeyín látòde ọ̀run. <laughs> mami iṣẹ́ ìwá èmi ni tọkọtaya báwo ọmọdé lọmọ yìí do for a fact náà the way tó ṣe máa ń bá mi sọ̀rọ̀ ń gbà mí a máa bá mi sọ̀rọ̀ bíi pé ẹgbẹ́ ni wálé kọ̀ọ̀kan but then I see her like a baby sister but ó máa tún nítorí tó ṣe máa ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ó ń bá olólùfẹ́ sọ̀rọ̀ i'm like <laughs> a lot of time i shy away from that i mean i but honestly honestly i don't know i don't know. kò yẹ kó má rí bẹ́ẹ̀ àmì kọ́nà ni wà lára ẹ̀yin méjèèjì àmì tó wà lára ẹ̀yin méjèèjì ló yẹ kẹ́ wára yín kàn. irú àmì wo ni. o lè rí o lè rí inú ló wà bẹ́ẹ̀ ni mí ni mò ń rí ṣóore <laughs> tí n bá fi ẹnu mi gbé òbí fún ẹ ó lè má jẹ o ṣùgbọ́n tí n bá fi ṣe àdúrà fún ẹ ṣe ni kó máa ṣàmì kó máa gbé tó àdúrà mi Ah, iná. bẹ́ẹ̀ni. ibo ibo níná ti wá. àyìndé báwo. ó dà pé ìwọ ló wà ní ẹ̀yìn wíńdò mi láàárọ̀ ètò nǹkan rẹ̀. àwa ni eh. ṣe láìkí orin mi. Eh, kò bá a jẹ́. àmọ́ ah, lè kọrin mọ́ yóò wú. ó dà pé orin òṣùpá ni. òṣùpá ló kọ ọlọ́run lọ́mọ tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ tó fi kọ́ ọmọ lè kọrin mọ́jú àti pé rògbòdìyàn tí ó wà nílẹ̀ tí èmi náà tí ọkàn mi sọ pé rògbòdìyàn tí ń fi sìn rẹ wọn ń gbọ́ bíìtì nínú ilé nǹkan tí yóò kàn mi bẹ́ẹ̀ ni pé ṣé young john ló produce bíìtì ni àbí rẹ́ẹ̀sì. ẹnu ẹ̀sán ẹnu ẹ̀sán gbogbo ṣí ẹnu ẹ̀sán ọjà rẹ̀ ó gò ó fẹnu wọn ra èmi náà mú rẹ̀ wá ni sórí level tí mo kọ́ gbé e sí lálákọ̀ọ́kọ́ mo mọ̀ mọ̀ mo fẹ́ mo fẹ́ kó délẹ̀ tán ni mo fẹ́ confirm mi. kí n sọ fún ẹ ṣé o gbọ́ àbọ̀ gbọ́ o kó jẹrà mú ẹ nínú hmm. torí ọ̀rọ̀ òun báyìí inú ẹlẹ́dẹ̀ ló máa ń kú sí ṣé mo ń pé èmi ni ọ̀rẹ́ ọ̀gá ẹ̀ àṣẹ tó ga ẹ̀dẹ̀ nínú ilé ilé mi náà ni ah. bẹ́ẹ̀ ni tí bá ní kó dún máa dún tí bá ní kó má lù kò ní lù ni hmm. so tí o bá fẹ́ kí n ba tiẹ̀ jẹ́ kó jẹ́ kí ni kò ṣe fẹ́. sẹ́yìn bá tiẹ̀ jẹ́ ni. Àyìndé ah, láàrin two minutes mo ti bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni torí mi ò níṣẹ́ nínú ilé yìí mi ò níṣẹ́ mi ò lábọ̀ torí ẹ̀ báyìí ni mo ṣe máa ní táìmù láti bá tiẹ̀ jẹ́ because ọ̀rọ̀ ẹ̀ báyìí ni màá gbé sórí. èèyàn tí ò bá rẹ̀ níṣẹ́ wọ́n lè bá yé èèyàn. dánú dánú ah, sẹ́ dánú. mo celebrate yín fún mi láti pé ẹ̀ eh. níṣẹ́ mo celebrate yín. ọmọ ńlá tàbí nílé ọ̀la àjọlá pẹ́pẹ́pẹ́ òbí ń ṣe wàhálà àwọn ọmọ ló ń ṣọlá sinimá ńlá yẹn rèé o iṣẹ́ bàbá iṣẹ́ ọmọ ńlá la kọ́lé rẹ̀. ismail ni ìrìnwájú class eh, later mo sì fẹ́ sọ. ó ń bọ̀ lọ́nà ni tó bá ti jáde ẹ tètè lọ́ra sí yín o. sinimá ti ọmọ kan ṣoṣo bíi one million tó rójú rere bàbá ẹ̀ lójoojúmọ́ ẹ̀yin lójú bàbá ẹ̀ ni ayé ò gbọ́dọ̀ yan ìrà ò gbọ́dọ̀ rìn. bẹ́ẹ̀ mi ló ti máa sọ fún ẹ pé bó bá ṣe máa ṣe sí mi o ní kó ṣe sọ́mọ yìí. kí ló dé tó mi ń jìṣẹ́ jìyà báyìí nítorí ọmọ. ṣé nígbà wo ń bọ̀ ṣé nígbà wo á jẹun ẹgbẹ́ tó jẹun bí. ó ló ń bá lọ. ó lè bá ọmọ ńlá ni wọ́n tún kidnap yìí o ajínigbé ò gbèsùbẹ̀gbà láì fọwọ́ mẹsẹ̀ wọ́n tún lẹ́ni tí wọ́n bá pa lọ́wọ́ ẹ̀ ló yá sinima ti tún ọmọ ẹ̀ iṣẹ́ bàbá iṣẹ́ ni mo bá iṣẹ́ blockbuster power by. wọ́n bùgá mi ní àbí ṣọlá àwọn tó bùgá mi lọ́jọ́ kìnìún àná wọ́n ti sá pamọ́ o. bó ṣe lu ọmọ yẹn apá máa pa ẹ nù. Ah. wàhálà àwọn ògùdà mọ fàáfin tiẹ tọrọ ah. ń bọ ọmọ wà. wọ́n ní ọmọ ibi tó wà. ọ̀yá wa evangelist conference and event center tó wà block forty seven plot eight prince felix olùdọ̀túnlúwà district ogun state housing corporation estate beside christian university abẹ́òkúta ìpínlẹ̀ ogun sinimá ti jẹ́ written and produced by ibrahim sotonde directed by farouk abisoye starring ọdúnladé adékọlá ibrahim sotonde sanusi sakapa àti abiba kẹmi àpèsè kẹmi tí táwọn akíngbàlà ọba cruz yọlá adékúnlé ọgbẹyẹmí abdul káyọ̀dé akíndínà mr paragon wálé sanusi ọ̀nà ọláyẹmí jímọ̀ yẹn ń kẹ́ àfọláṣadé ọmọdé síre yọ síbí tó ṣe òkè jíjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àgbàkọ́lé ẹ̀ ní ọmọ ńlá titled in english. Your kidney really late today. This is a crazy side. This hmm. is get getty. Are you doing get getty for me? I'm not gedi getty. This is get getty. I'm not gedi getty. Ah ah, I'm not gedi getty. Kí ló ṣe Ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni tó bá jáde. Ah! Ẹ máa gbàgbọ́ kọjá bẹ́ẹ̀. Ó lọ jà ọ́.